Village Radio. From Accra to the world, ó milẹ̀ o ó kárí QH Radio làwa ń gbọ́. Fún ròyìn tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH Radio làwa ń gbọ́. Fèrè ìdárayá, àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. Ẹ bá wa dòwò pọ̀ jáde ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó Titi titi, QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. ǹjẹ́ bó ṣe jẹ́ náà nìyẹn iléeṣẹ́ QH radio ni àwọn èèyàn ń gbọ́ wọ́n dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé bí àwọn ṣe máa máa gbọ́ náà nìyẹn ṣùgbọ́n nítorí pé ẹ ti èèyàn láàyò tẹ̀lé ti sọ fún wa pé ìkànnì yẹn náà lẹ́ẹ̀mọ̀ gbọ́ ẹ ṣe mọ̀ pé àwa náà àdéhùn tiwa náà ni pé àwa náà ò ní fi ìgbà kankan jẹ́ kí ọ̀rọ̀ wa kó sú yín ọ̀rọ̀ tí yín ní sú wa tàwa náà ò dẹ̀ ní sunyín kájọ máa wà lálàáfíà ara kádẹjọ máa rere bára wa ṣe òun náà ló lórí àdúrà eléyìí tí a máa ṣe ẹ tún kú lé o lórí ìkànnì yìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé iléeṣẹ́ wa iléeṣẹ́ tìyín náà ni iléeṣẹ́ tìyín tiwa náà ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn ojú òní tìyín o ẹ kú àdúró tì o lórí ọ̀rọ̀ Mohbad ẹ dẹ̀ kú àfọkànsí ẹ kú gbogbo bó ṣe ń lọ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé ẹ wá bá gbàgbé ìkéde tá a ti máa ń fún yín ní gbogbo ìgbà wípé iléeṣẹ́ QH radio yìí yàtọ̀ fún pé ẹ̀ ń wò wá lórí YouTube yàtọ̀ sí wípé ẹ̀ ń wò wá lórí Facebook tẹ́ ẹ bá fẹ́ máa gbọ́ rédíò yẹn káàkiri jákèjádò gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ní àgbáńlá ayé tẹ́ ẹ fẹ́ máa gbọ́ wá tó ra máa ń play orin Yorùbá lọ́lọ́kan òjọ̀kan twenty four seven la máa ń play ẹ̀ tẹ́ bá fẹ́ máa gbádùn àwọn ètò wa míì àtàwọn orin lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò wa gangan anywhere in the world ní gbogbo ibikíbi tẹ́ bá ń gbé ẹ̀yin tó bá jẹ́ pé android phone lè bá ń lò ẹ̀yin kàn lọ sórí play store kẹ́ ẹ download QH radio ẹ̀yin tó bá jẹ́ pé iphone lè bá ń lò ẹ̀yin lọ sórí apple store kẹ́ ẹ download QH radio anytime tẹ́ bá ti fẹ́ gbọ́ wa ẹ kàn lọ síbẹ̀ kẹ́ ẹ gbogbo tá à ń ṣe lẹ́ẹ̀ máa gbọ́ live and direct ẹ ṣe gan ni adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i bákan náà wàá má gbàgbé ẹ fún mi ìṣẹ́jú kan péré o mo kàn fẹ́ sáré fìyẹn polówó ọjà kó tó di pé ààbò sínú agbami ètò ni iléeṣẹ́ oea apps wọ́n ní ká sọ fún yín pé àlàáfíà yín kò ní di fíafíà ṣùgbọ́n wọ́n ní ká kéde kinní kan fún yín àti kéde ẹ̀ náà rí àwọn èèyàn dẹ̀ rà á wọ́n jàǹfààní ẹ̀ òun ni ọṣẹ kan tó ń pè ní ọṣẹ e ni wọ́n ń produce ẹ̀ wọ́n láwọn jogún àṣírí ọṣẹ yẹn lọ́wọ́ màmá tó bí ọṣẹ lásán ni wọ́n pè ní spiritual soap tabari ẹnikẹ́ni tó jẹ́ pé ó ń kojú ìṣòro lọ́lọ́kan òjọ̀ kan tọ́nà fẹ́ dímọ́ abẹ́ fẹ́ gba nǹkan ọwọ́ yín ò tẹ̀ abẹ́ fẹ́ ṣe nǹkan kò bọ́ sí àbí nǹkan kan bẹ tó ń dùn yín lọ́kàn ẹ béèrè fún ọṣẹ túdè níléeṣẹ́ oea apps ẹ béèrè fún ọṣẹ túdè ọṣẹ yẹn ẹ rí i pé gbogbo àwọn tó ti rà pátá wọ́n ní tàn bá ti fọṣẹ yẹn wẹ̀ báyìí á dàbí tí wọ́n já nǹkan kan kúrò lára wọn àwọn dẹ̀ máa free ọṣẹ today ó wà powerful gan iléeṣẹ́ oea àwọn náà ni wọ́n ń ta tí n bá ti fún yín ní fóònù nọ́mbà wọn tẹ́ bá ti pe ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ yẹn ẹbí wọ́n lè pé kánjọ ọṣẹ today lẹ́fẹ́ kẹ́ẹ̀dẹ̀ sọ kọ́ńtírì tẹ́ wà wọ́n máa DHL ẹ̀ fún yín yàtọ̀ fún yẹn gbogbo ẹni tó bá wá ní àìsàn nínú ara àbẹ́ni tí àrùn bá ń dà láàmú ẹ̀yin ẹ pè wọ́n kẹ́ ṣàlàyé irú àìsàn tàbí àrùn tó bá ń ṣe yín ojú ẹsẹ̀ ni wọ́n máa fún yín ní oògùn eléyìí tẹ́ máa lò sí ẹ ìpolówó kí n fún yín ní fóònù nọ́mbà wọn 0244 lẹ́yìn fóònù nọ́mbà á wà bọ́ sínú agbami ètò ẹ kú kalẹ̀. oea herbs and shrub spices. oea gbangba gidigba la dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever máa yún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and shrub spices ló kájú ẹ̀. ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and shrub spices lónìí kó gbà kó jura wọn lọ. wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ìlẹsẹ ìjẹ̀bú ogun state. ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero zero oea herbs and strop spices ìlera rẹ ló jẹ wá lógún bó ṣe jẹ́ òun náà ni eh, ìlera gbogbo èèyàn ló jẹ wọ́n lógún níléeṣẹ́ oea ẹ gba fóònù nọ́mbà wọn kẹ́ ẹ bí wọ́n léèrè lórí àwọn gbogbo tá a ti sọ fún yín plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero ẹ ṣe gan ni o tó díje babjé ẹ káàbọ̀ sórí ètò àwa nìyẹn o ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ ti gólẹ̀. Ah, a tún ti dé bá a ṣe ń dé sẹ́rí ọ̀rọ̀ yìí ah. a ti sọ wípé tápá ti tán. Hmm, bàbá wọn tá tán de ilẹ̀ a ti tá tán rẹ̀ di tápá ti tán la máa rún síbẹ̀. ọ̀rọ̀ ti ń débi tá à ń lọ ó ti ń fojú hàn. ọ̀rọ̀ ti ń jáde àṣẹ náà dẹ̀ ti ń tẹ̀lé díẹ̀díẹ̀ bọ̀. Hmm. ntàṣẹ máa dẹ̀ fi tẹ̀lé jáde náà ni wípé kí òótọ́ ọ̀rọ̀ kó jáde Hmm. kádájọ́ kó dẹ̀ dájọ́ bó ṣe yẹ kó dáa hmm. nítorí mo yẹ ní àṣẹ ti ma àṣẹ máa jáde nìyẹn ọ̀rọ̀ míì tún ti jáde. láwọn ọ̀rọ̀ ńláńláńláńlá. ńláńlá dẹ̀ ni tó dẹ̀ jẹ́ wípé <laughs> gẹ́gẹ́ bí mo máa ń ṣe àdúrà gbogbo abiyamọ tó ń wo tó ń wò wá hmm. tó ń gbọ́ wá wọn ò ní fojú sunkún ọmọ. tán tẹ̀lé wa. gbogbo wa pátápátá lágbára Ọlọ́run wà ní fojú sunkún ọmọ. àmín. ọ̀hún ni wọ́n máa ń ṣépè kan bọ̀ èpè yẹn èmi ò rí bí èpè àdúrà lèmi tó rí sí. wọ́n á ní à ẹ fojú sunkún ara yín ni kò sígbà téèyàn kan ò ní fojú sunkún èèyàn kan àdúrà abẹ ni wípé <laughs> kí ẹlẹ́yìn kó má ṣíwájú tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ kọdún kó jìnnà sí. kó jìnnà síra wọn <laughs> so kò sí bẹ́yàn pé èèyàn tó wà one oh five. a fẹ́ ojú sunkún ara wa kẹ́yìn ni. kó pẹ́ ni kó pẹ́ sọ́jà ti pẹ́ kí èèyàn one oh five kó kú gan wá sì sunkún bí òkú ẹ̀. lẹ́kùn gidi lẹ́kùn gidi original. ẹkùn yẹn tó wá tún máa pọ̀ torí màmá yẹn ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ wọ́n ti retí kó máa ti kú ti pẹ́ kó wá kú ó ti wá mọ̀ wọn lára. gbogbo pé ẹ ẹ ẹ máa fojú sunkún ara yín ni àdúrà sì ní lọ́dọ̀ tèmi àmọ́ àdúrà bẹ́ẹ̀ náà ni wípé kẹ́lẹ́yìn kó má ṣíwájú lágbára Ọlọ́run a ní fojú sunkún ọmọ nígbà tí a bá fẹ́ jẹ oúnjẹ ọmọ. kò ní gbọ́n ju alọ́ bí ìgbà tí nǹkan gbóná bá ń jóyàn lọ́wọ́ àbí lẹ́nu. ẹ ìgbà àwọn ẹlòmíì wá láìkí ẹ̀ kó gbóná. <laughs> tó bá gbóná jù yóò jóyàn lẹ́nu. ayẹyẹ wọn fàtẹ́gùn sí díẹ̀ <laughs> lágbára Ọlọ́run gbogbo ala. ẹ ti kẹ̀kẹ́ gbóná jìnnà. <laughs> lágbára Ọlọ́run a ní a ní fojú sunkún ọmọ a dẹ̀ ní tí àsìkò bá tó láti jẹun ọmọ kò ní jó wa lọ́wọ́ kò ní hmm. kò ní dànù lágbára àdẹni rẹ̀ ní tó máa dì wá lọ́wọ́ mu. àmì tó balógun babájídé lórúkọ mi tí gbogbo yín mọ̀ sí dj babs j ẹ má bá a kà lọ. ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa ǹjẹ́ ẹ mọ̀ pé ǹjẹ́ ẹ mọ̀ pé bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìyá tó bí hmm. fèyí ṣayọ̀ àbí fèyí ṣara ni lọ́dà bí fèyí ṣayọ̀ ni fèyí ìyá tó bí fèyí fèyí ṣayọ̀ náà ni fèyí ṣayọ̀ ìyá tó bí fèyí ṣayọ̀ náà sì hmm. àwọn náà ti rí i pé tó bá ń gbọ́ gbé kémi ó gbé mm. tó bá dẹ̀ ti ń gbọ́ gbégbégbé àfàìmọ̀ kó má jẹ́ pé bí ọba ń gbé kinní ọ̀hún àfàìmọ̀ kan má lọ gbé sí ẹ̀yìnkùlé rẹ o tó bá ń gbọ́ gbégbégbé tó bá tètè bá wọn gbé àfàìmọ̀ má gbé sí ẹ̀yìnkùlé rẹ ìyá yìí ti rí ipa tí ìyá boy kó lára irúfẹ́ àwọn irú ipa tó yẹ kí ìyá Mohbad náà ti kó ipa tí ìyá Mohbad fi ilẹ̀ tí ò kó ni ìyá Primeboy gbé bẹ́ẹ̀ni wọ́n tètè sunkún jáde pọ̀ mọ́ àwọn ò mọ nǹkan kan ń pa ẹ o bó tiẹ̀ jẹ́ pé ẹkún yẹn ò lè ní káwọn ọlọ́pàá fi lẹ̀ hmm. tí prime boy ò bá mọ nǹkan kan mo wà very sure pé láyọ̀ àtàlàfíà tó kúrò nílé ayọ̀ àtàlàfíà yẹn òun náà ni yóò padà sílé so ìgbà tí ìyá nọ́ọ̀sì náà ìyá nọ́ọ̀sì náà wá rí i pé ah ìyá prime boy mà ti ṣe dáadáa ó ké gbàjarè o. kó náà ya tètè ké fáwọn èèyàn pé ọmọ òun nọ́ọ̀sì àfikún òun tètè sọ bó ṣe jẹ́ o hmm. torí pé ọmọ òun òun gbọ́dọ̀ sọ nǹkan tóun mọ̀ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìyá nọ́ọ̀sì jáde hmm. wọ́n dẹ̀ sọ̀rọ̀ hmm. màmá yìí sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ tí ó gbarata gẹ́gẹ́ bí prime boy náà ṣe ṣe àmọ́ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ <laughs> ìwé kọ́bọ̀ ṣe rí ìwé kọ́bọ̀ <laughs> owó rẹ̀ ò pọ̀ rárá ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nínú ẹ̀. ó ní agbára. wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún ìyá tó bí nọ́ọ̀sì ìyá tó bí nọ́ọ̀sì dẹ̀ sọ̀rọ̀ nǹkan tó mọ̀ nípa ọ̀rọ̀ ọmọ ẹ̀ tó ẹ̀yin yẹn wa ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ǹtẹ̀lé wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Mohbad wọ́n bi ìyá ìléèrè pé ó tó ẹ má tiẹ̀ jẹ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ má jàgbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ díẹ̀ inú ọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kéèsì pé olóńtì tí Mohbad ta ni fèyí ṣayọ gidi gbé kọ̀ọ̀kan fèyí ṣayọ jẹ́ ọmọ bíbélì mi kò là kọ́dé mi so fèyí ṣayọ kọ́ṣẹ́ nọ́ọ̀sì fún ọdún mẹ́ta private hospital lógun state yìí ó dẹ̀ ṣiṣẹ́ ọdún kan ní ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ tí ò dẹ̀ sí tí ò sì kọ́ márí fèyí ṣayọ ọmọ mi kì í ṣe oníwàhálà. Hmm. wọ́n béèrè lọ́wọ́ ìyá yìí ká máa múlẹ̀ ẹ̀kọ́ kan wọ́n ní ta ni fèyí ṣayọ irú èèyàn wo ni Fèyíṣayọ̀ jẹ́ màmá ní Fèyíṣayọ̀ jẹ́ ọmọ àwọn tọ́jú ọmọ bíbí inú àwọn gangan wọ́n ní ó dẹ̀ kọ́ iṣẹ́ nọ́ọ̀sì wọ́n ló dẹ̀ ti ń ṣe tipẹ́ tí ò dẹ̀ sí wàhálà kankan ẹ máa gbọ́ ó kù nǹkan díẹ̀. ọmọ jẹ́jẹ́ ni Fèyíṣayọ̀ wọ́n lọ́mọ àwọn wọ́n lọ́mọ àwọn òun ṣe oníwàhálà ọmọ jẹ́jẹ́ ni oníwà tútù bí àdàbà ẹ máa wo nǹkan tí mo fẹ́ lò ń bẹ́ẹ̀ o ìṣẹ́jú méjì sí mẹ́ta náà mo fẹ́ lò program yẹn gùn bí méjì sí mẹ́ta la fẹ́ lò ń bẹ́ẹ̀ wọ́n ní ọmọ jẹ́jẹ́ ni oníwà tútù bíi àdàbà ok. nígbà tó kọ́ṣẹ́ ọdún mẹ́ta tó ṣiṣẹ́ ọdún kan ojú ọdún mẹ́rin a lè sọ wípé ó kojú òṣùwọ̀n láti practice láti ṣiṣẹ́ yẹn. bẹ́ẹ̀ni báwo ló ṣe rẹ̀ pàdé àwọn Mohbad ibo ló ti mọ̀ wọ́n ṣé lẹ́nu iṣẹ́ ni ta ló pè síbẹ̀. fèyí ṣayọ ọmọ Mohbad rí kò dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ òun fẹ́ lọ treat Mohbad spending ni fèyí ṣayọ ti máa ń treat tipẹ́ so spending ló pe fèyí ṣayọ kó wá báwọn treat ọ̀rẹ́ o bad oore dẹ̀ ni spending ṣe láti pé fèyí ṣayọ̀ kó wá báwọn treat ọ̀rẹ́ o ìgbà tó dẹ̀ lọ treat ẹ̀ làwọn èèyàn wà ń bẹ̀ according to bí fèyí ṣe sọ fún mi fèyí ṣayọ̀ ṣe sọ fún mi ó ní ìyàwó bad wà ń bẹ̀ ọ̀rẹ́ ẹ̀ wà ń bẹ̀ àbúrò bad wà ń bẹ̀ pm bad náà wà ń bẹ̀ so nǹkan tó dẹ̀ fún kò lè pa kò lè pa Mohbad nítorí pé kò ṣẹ̀ máa gún fèyí ṣayọ̀ òṣèṣe bẹ̀rẹ̀ iṣẹ́ òun ṣe ọmọdé iṣẹ́ so abẹ́rẹ́ tó dẹ̀ lóun fún tetanus injection paracetamol pẹ̀lú antibiotic abẹ́rẹ́ mẹ́ta tí lè ṣàyọ̀ tó fún tó tọ́ pé òun fún Mohbad nìyẹn ó dẹ̀ tó jẹ́ pé mo pé abẹ́rẹ́ tó ń fún Mohbad ò lè pa Mohbad torí wọ́n ti gbé òun lọ sọ́dọ̀ àwọn eh, professional wọ́n dẹ̀ jẹ́ kó mọ̀ pé normal thing. now mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lórí ọmọ jẹ́jẹ́ ni hmm. kò ń fa wàhálà ìyẹn wà ń bẹ̀ then wọ́n ní ó kọ́ ṣe ọdún mẹ́ta. bẹ́ẹ̀ ó ti dáṣẹṣe fún rẹ̀ fọdún kan wọ́n ló jọ́dún mẹ́rin eh, wọ́n nìyẹn túmọ̀ sí nínú ìfọ̀rọ̀wérọ̀ tán ṣe yẹn wọ́n ló túmọ̀ sí pé ó kójú òṣùwọ̀n ṣùgbọ́n kójú òṣùwọ̀n ẹ̀sùn tíjọba fi kankan ló mọ̀ jẹ́ àṣìṣe ṣe èèyàn lè mọṣẹ́ ju medical doctor tó jẹ́ pé ó lọ sí Cambridge University lọ ṣùgbọ́n tí o bá ti ní ìwé tó yẹ kó ní lọ́wọ́ ọjọ́ tí kìíní yẹn bá backfire ni wọ́n á tó rántí pé nìyẹn ò ní ìwé àṣẹ tó fi yẹ kó máa treat èèyàn now ìyá lọ́mọ àwọn mọ ṣe dáadáa ó ní kò dẹ̀ ṣe mọ ṣe kò dẹ̀ ṣe kò yí lọ́wọ́ rí but professionalism làwọn ìjọba ń claim pé ṣó ní ṣe professional nurse ni làwọn fi lò pé quack nurse lásán ni pé auxiliary ṣẹ̀gbìn ìdíṣẹ́ tiwa yìí náà <laughs> àwa náà láwọn auxiliary presenter ṣẹ̀gbìn <laughs> ẹ̀ pọ̀ àwọn auxiliary presenter pọ̀ rẹpẹtẹ láwa náà mọ̀ tí ẹ̀ pọ̀ ń gbòòrò now ẹ sọ lórí àwọn àrìn yẹn kò ń fa wàhálà ó ti ń ṣiṣẹ́ yẹn tipẹ́ ó kọ́ ṣẹ́ auxiliary fọdún mẹ́ta hmm. ó fọdún kan ṣiṣẹ́ hmm. then wọ́n ní jẹ́jẹ́ ló dé máa ń lọ hmm. ibi tẹ́ wàá parí ọ̀rọ̀ yẹn sí mo fẹ́ kẹ́ máa nó tọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta o wọ́n wá bí pé báwo ló ṣe mọ Mohbad ìyá yẹn ni kò mọ Mohbad rèé ọ̀rọ̀ kan bẹ tí mo sọ nínú last program wa tí mo ní káwọn èèyàn fọkàn sí pàǹpàrà bọ̀ òun náà ni ọ̀rọ̀ iṣẹ́ táwọn ọlọ́pàá ṣe ṣe rí nígbà táwọn ọlọ́pàá kọ́kọ́ gbé ìwádìí jáde nípa àyẹ̀wò tí wọ́n láwọn ṣe ǹjẹ́ mọ̀ páwọn èèyàn sọ pé wọ́n kan ní bóyá wọ́n fírèmù ọ̀rọ̀ yẹn wọ́n ní bóyá wọn fún Mohbad lábẹ́rẹ́ wọ́n ní wọ́n ti fẹ́ máa dojú ọ̀rọ̀ yẹn rú àwọn kan àwọn apá kan ló sọ bẹ́ẹ̀ but thank God pé n tó fi hàn wá clearly pé lóòótọ́ ó gba abẹ́rẹ́ ó fọwọ́ ṣèṣe ó bá yẹn jà mm. ibi tíjọ tọlọ́pàá ṣèwádìí dé yẹn ó ti show pé ó clear oh, kí ló jẹ́ kí n sọ pé ó clear ni pé ìyá tó bí nọ́ọ̀sì ló ń sọ̀rọ̀ yìí. ló ń sọ̀rọ̀ yìí. tó bá yẹ kò ṣẹlẹ̀ ni a ké gbàjarè pé ọmọ tèmi ò fún yàn lábẹ́rẹ́ o ọlọ́pàá parọ́ mọ́ wa ni o. bẹ́ẹ̀ni. ó túmọ̀ sí pé lóòótọ́ ni pé wọ́n fún lábẹ́rẹ́ ìyá tó bí nọ́ọ̀sì ló ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni. now àwọn nǹkan tẹ́ sọ̀rọ̀ lé lórí àjọṣepọ̀ tó wà láàrin Mohbad pẹ̀lú nọ́ọ̀sì hmm. ìyá ní ọmọ òun mọ Mohbad olóhùn ò mọ rí ó ní spending ló mọ olójú àná ní spending dẹ̀ ṣe ó wá lọ́mọ òun kì í fa wàhálà jẹ́jẹ́ ló máa ń lọ hmm. ó ló kọ́ṣẹ́ auxiliary fọ́dún mẹ́ta ó ṣiṣẹ́ ọdún kan. Mm but auxiliary náà ni ẹ̀sùn tíjọba dẹ̀ fi kàn ni pé kò ń ṣe professional tó ẹ̀yìn náà ló ń bẹ̀. alájì ẹ ṣe mo dúpẹ́ sẹ́rí àwọn ọ̀rọ̀ yìí ó dáa bó ṣe ń jẹ yọ́n táìmù báyìí tàbá jókòó tàbá ní ká rò dáadáa pé ok ìyá kí lẹ mọ̀ nípa ọmọ yín normal normal ìyá ò lè sọ fún àwọn èèyàn wípé ọmọ mi oníjàgídíjàgan ni tó bá pe ìyá. E, tó bá pe ìyá pọ́tébù tó pe ìyá pọ́tébù báyìí báyìí pé ẹ wá sọ̀rọ̀ nípa pọ́tébù. bó ṣe le tó bó ṣe le tó alọ́mọ wo ṣe ń wàhálà. a ní kì í ṣe oníwàhálà o kì í ṣe oníjọ̀gbọ̀n láàrin èmi àti yín adẹ̀mọ́ gbó níwàhálà ni. a tún ní aléyàn kan ní Ghana mi báyìí tẹ̀yìn náà ẹni tẹ́ni náà mọ̀ ni ọ̀n pẹ̀ níyẹn ní ṣàtàwálé. bẹ́ẹ̀ni. tá a bá ní káwọn òbí ẹ̀ jáde kọ́ wá sọ̀rọ̀ nípa eléyìí rẹ́dí àti bá gọ́fìmẹ̀ntì gan jà níbi tó le dé bọ̀ taba kọ́ wá sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n á ní ọmọ jẹ́jẹ́ ni ibi tẹ bá bomi sí lẹ́nu báyìí ibẹ̀ náà lè yára ibẹ̀ lè yára bá kó jẹ́ tútù bó jẹ́ gbígbóná lẹ gbé ibẹ̀ lọ <laughs> so gbogbo àwọn ọ̀rọ̀ tíyà yẹn ń sọ pé ọmọ jẹ́jẹ́ ni ọmọ gbá ni ọmọ àwo ni ó nọ́mà gẹ́gẹ́ bí òbí. ok. gẹ́gẹ́ bí òbí ó tọ̀rọ̀ ló ń sọ torí àwọn náà ti ṣèwádìí kékeré lórí àwọn mm. ará àdúgbò àti nǹkan kan wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ẹ̀yàn yìí èèyàn jẹ́jẹ́ ni bọ̀ wípé bóyá ìyá wa ń sọ jáde báyìí ìyẹn ò mú wípé kó kó kó kó mú simpa ẹ sympathy wá pé. àti pé àwọn ọlọ́pàá ò tiẹ̀ sọ pé bóyá ó le àbí kò le wọ́n sọ pé bóyá ó le wọ́n sọ pé ọmọ jẹ́jẹ́ àbí kò jẹ́jẹ́. so definitely okay fine èèyàn tó bá tiẹ̀ fẹ́ lọ fún nursing Mm. ajéyàn jẹ́jẹ́ eh. adéjéyàn tó jẹ́ pé ó farabalẹ̀. ṣẹ́ṣẹ́ ìpáwọn ọlọ́pàá ò mú pé tọ́ọ̀gì ni eh, wọn ò dẹ̀ sọ pé ń jà iṣẹ́ yẹn gangan làwọn kódà kọjá pé ó tí ò lè sọ̀rọ̀ ni wọ́n ní sóní ìwé àṣẹ. bẹ́ẹ̀ni so àárín yẹn pé bóyá ọmọ jẹ́jẹ́ ni nǹkan kan ó nọ́mà kíyà yẹn sọ a ti accept pé èèyàn jẹ́jẹ́ náà kì í ṣe èèyàn jàgídíjàgò kì í ṣe anyhow person personality yẹ iṣẹ́ tó ń ṣe adúpẹ́ńpẹ́ ó bí fi tara wọn. okay. ká wá padà sórí pé àwọn tí wọ́n àwọn association of eh, nurse and doctors wọ́n jáde wọ́n ní quack doctor ni. Hmm, pé kò ń ṣara ah, wọn. Eh, quack nurse pé auxiliary eh, ni. wọ́n ní kò ń ṣara wọn. ẹ lóòótọ́ ó normal hmm. kó jáde kó sọ kó dìbọn kọ̀rọ̀ yẹn gbé kì í ṣe qualified nurse all because she's not registered yet. kò dẹ̀ sí lára ẹ̀mú ẹgbẹ́ wọn rárá a dẹ̀ nírú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ. tí wọ́n kún gbòòrò bíi tí wọ́n kún gbòòrò. even láti fún àpẹẹrẹ spendi tó pè é ṣé bó ti ń tọ́jú spendi ti pẹ́ spendi ti pẹ́ spendi ò dẹ̀ kú. bẹ́ẹ̀ ni ah, ọlọ́mọdé àṣìṣe ṣe. so a dẹ̀ kì í ṣe nàìjíríà nìkan ìlú bíi tá a wà náà wọ́n ní school of nursing tó jẹ́ ẹ ẹ lè sọ fún mi pé bó ṣe wọnú school of nursing gbà báyìí lọ ti register wọn pé nọ́ọ̀sì ni o. ẹ ṣé tiẹ̀ pé yàtọ̀ ti fèyí ṣayọ̀ yìí àbí ìkànnì ni pé òun lọ kọ́ṣẹ́ nínú hospital ṣé ẹgbẹ́ tó lọ sí school of nursing wọ́n lè rí bí professional nurse torí pé school of nursing ló lọ ṣùgbọ́n kírò ẹ̀yin ẹ̀yin dé hospital lẹ̀ hmm. professional nurse lẹ́yìn ẹ̀yin lọ sí school ẹ wá dá hospital sílẹ̀ wọ́n wá wá kọ́ṣẹ́ lọ́ndà tí ṣé ẹ̀gbọ́n wọ́n kọ́ṣẹ́ lọ́ndà tí ni kò ń ṣe school of nursing náà lọ. Alhaji is almost like the same thing but kò jọra wọn lóòótọ́. Hmm. ó wá kọ́ṣẹ́ lọ́wọ́ professional. lọ́wọ́ professional ó lè mọṣẹ́ yẹn ju ọ̀gá ẹ̀ ọ̀gá ẹ̀ gan lọ ṣùgbọ́n ọ̀gá gba ìwé. ẹ ó gbàwé ó dẹ̀ sọ wípé ọ̀gá náà máa gba ìwé fún un no ọgá ò tiẹ̀ nígbà wo. no n tí mo fi n tí mo fi sọ bẹ́ẹ̀. òun ọ̀kàwé débi tí yóò fi gbàwé. ẹ kò tí ì sẹ́rí mo fẹ́ yọ̀rọ̀ náà rí yẹn ẹ ibi tí mo mọ̀rọ̀ gangan lọ ah, nìyẹn wípé kò tí ì ní n to tó yẹ kó ẹ eh, tó yẹ kó ní kó ní débi pé yóò wá gba license license gẹ́gẹ́ professional, professional nurse but ó ti mọṣẹ́ yẹn ó mọ̀ dáadáa ẹ jẹ́ ká rọra gbé sí àárín yẹn bẹ́ẹ̀ yẹn okay okay gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyá ẹ̀ sọ hmm. nítorí ẹ̀ mo yẹ kì í ṣe pé mo ń defend nurse yẹn okay òun ni mo yẹ sọ pé a ní irú wọn tó pọ̀ ẹ àti ẹ̀ tí ìrí kọ̀ọ̀kan gbà ẹ ẹ̀mí náà nídìí àánú so a nírú wọn tó pọ̀ okay so òun ni mo fi ṣe example bí báyìí pé wọ́n lọ school of nurse bó ṣe wọ school of nurse ò mean pé bóyá wọ́n ti jẹ́ professional àwọn náà sì ń kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn teachers wọn àtàwọn tí wọ́n jẹ́ bí olùkọ́ wọ́n wà nílẹ̀ yìí náà tó jẹ́ pé auxiliary náà làwọn náà but wípé àwọn uh, professional doctors and midwifery and things wọ́n debunking pé kò sí lára àwọn ó normal because she's not a registered nurse but ó mọṣẹ́ àwọn èèyàn tó dẹ̀ ti jáde tó dẹ̀ ti sọ̀rọ̀ wọn ló ti ń tọ́jú àwọn tí ò sí kọlù nǹkan kankan nínú gẹ́gẹ́ bí àdúrà tẹ̀sẹ̀ ni ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ gbà ọlọ́run má dẹ̀ jẹ́ kí agbàṣẹ tó jẹ́ pé ó máa túyàn láṣìírí hmm. beyond agbára àyàn òun ni tó wà nílẹ̀ so professionally lady yẹn ò qualified but ó mọṣẹ́. ó mọṣẹ́ but professionally. she is not qualified. káwa sọ wípé káwa lọ síbi relationship tó wà láàrin mohbad àti nurse yẹn there is no any relationship pẹ̀lú nǹkan tí a gbọ́ nínú fídíò yẹn kò sí ìbáṣejọpọ̀ ẹ̀ eh, àbáṣepọ̀ kankan láàrin àjọṣepọ̀ àjọṣepọ̀ hmm. sorry láàrin Mohbad àti nọ́ọ̀sì yẹn spending ló mú nọ́ọ̀sì yẹn wá. wọ́n dẹ̀ ló ti ń tọ́jú spending tipẹ́. wọ́n dẹ̀ ló ti ń tọ́jú spending tipẹ́ ìyá ẹ̀gán náà dẹ̀ sọ náà pé ó ní àwọn client tó ti ń tọ́jú tọ́dẹ̀ pọ̀ òun náà wá greener pasture lọ ni sí island ni. Hmm. ó pàdé spending bẹ́ẹ̀ ni ó pàdé spending òun dẹ̀ ló ti ń tọ́jú spending. spending ò dẹ̀ kú. spending ò dẹ̀ kú so wípé bóyá nǹkan kan wá ṣẹlẹ̀ sí Mohbad ó dẹ̀ lóun ò mọ̀ pé tábà gbọ́ ọ̀rọ̀ yẹn síwájú ó lóun ò wípé Mohbad gan nìyẹn gbé celebrity ni. ó kẹrí nǹkan òun kò dá mọ̀. òun kò dá mọ̀ so definitely kò sí àjọṣepọ̀ kankan. Hmm. kò mọ̀ Mohbad Mohbad ò mọ̀. kò mọ̀ tábà tún wá ní ká gbọ́ fídíò yẹn síwájú sí díẹ̀ sí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé kàyéfì ni church láti lọ treat you. kàyéfì ni. kàyéfì. because ó ní wọ́n pè wọ́n spending pè wọ́n. ok òun dẹ̀ ní òun fẹ́ kó wá tọ́jú ẹnìkan kó wá tọ́jú ẹnìkan òun dẹ̀ ní kí ló ṣe nìyẹn wọ́n dẹ̀ ṣàlàyé pé ó fọwọ́ ṣèṣe nǹkan kan pé wọ́n jà nǹkan òun dẹ̀ ní ṣé wọ́n lè jẹ́ kí òun rí ọwọ́ yẹn ọwọ́ yẹn ó dẹ̀ ní wọ́n tẹ̀ fẹ́ dà ságídí fóun bọ̀ gẹ́gẹ́ bí èèyàn tó yẹ pé òun náà hustle ni. tó dẹ̀ jẹ́ customer ẹ̀. tó jẹ́ customer ẹ̀ so it's a normal thing pé okay fine mo ń bọ̀ lọ́nà. so ó dàbí pé òun wá ní fídíò yẹn tí wọ́n padà wá send sí later tóun gan ti fẹ́ délé wọn ó lóun ti fẹ́ délé wọn kó tó di pé fídíò yẹn wọ orí fóònù òun ó dàbí pé fídíò yẹn ló wá ń trend nsìn gbà tí gbogbo iṣu ìṣẹ̀lẹ̀ fídíò ọwọ́ tí ó wú so tabaníká wá wo ọ̀rọ̀ yẹn adúpẹ́ lọ́wọ́ ìyá tóun náà ti ń sọ̀rọ̀ jáde báyìí ìyá náà dẹ̀ ti ń pé ó ti ń ké gbàǹjarè pé báyìí o ọmọ òun ti ń pẹ́ ń bẹ̀ kò sí àwọn ọlọ́pàá ò tí ì jáde láti sọ pé òun ló pa but interfẹ́kọ́ mọ̀ ni wípé everybody is a suspect níbi tí ọ̀rọ̀ yìí dẹ̀ ń lọ yìí anybody tórúkọ ẹ̀ bá ti jẹyọ jáde wọ́n máa pè wọ́n á mú wọ́n á fi sí remand. so everybody by is a suspect wọn ò tí ì sọ pé ẹni tó ṣe lélẹ́yìí ní tó wá ń ba ìyá nọ́ọ̀sì nínú jẹ́ nìyẹn pé kọ́ńdà kankan ṣàánú lórí ọmọ òun ò pé ọmọ òun kò. wọ́n ní láti enlighten ìyá yẹn díẹ̀ sí. lórí kíni yẹn. lórí kéèsì ṣáná tó ní di enlightenment. ẹ ṣe rí ẹ wọ́n ti ń káyà sókè kọjá bó ṣe yẹ báwọn náà ṣe jáde tó sọ̀rọ̀ yìí ó fi ń strengthen investigation náà ni. ok. gẹ́gẹ́ bí normal pé hmm. òbí ńlá ti jáde kó sọ̀rọ̀ káwọn náà sọ̀rọ̀ sókè kó sọ̀rọ̀ síta hmm. but wọ́n ní láti enlighten ìyá yẹn pé case tó wà nílẹ̀ yìí. ok. ó ju wípé kó jẹ́ pé yàn gan because ìyá ẹ̀ sọ̀rọ̀ ó ní kì í ṣe pé bóyá wọ́n declare ọmọ tòun náà. wanted àwọn ọlọ́pàá gan òde wulẹ̀ fi àwòrán ẹ̀ síta àwọn gẹ́gẹ́ declare wanted. ó lóun lòun mú lọ fúnra òun fúnra òun lọ sí pàǹtí wọ́n dẹ̀ sọ pé within èdè ọ̀tún kó jẹ́ mi gan mo fẹsẹ̀ rin mi lọ kí n sọ pé mo mọ nǹkan pa ẹ̀ wọ́n á ní mò ń lọ lé lọ́la ni o ń dọ́ máa sọ nìyẹn. àbíkọ́ ní tẹ́ bá ti jẹun ọ̀sán tán. pé mo ń lọ kí n wá lóṣù kan bẹ ọ̀la yẹn ò ń tán o <laughs> títí tí kéèsì yẹn máa fi tó máa fi rójú tu kéèsì yẹn ohun tí mo yẹ ni hmm. wọ́n ní láti enlighten ìyá yẹn nìyẹn. <coughs> bọ ẹja ẹja gbọ. kí n kí gbàjarè fún gbogbo ayé ni wípé wọ́n jẹ́ kó yé mi pé two days ni result máa fi jáde after two days gbàtà àgbọ̀ mo tún lọ bẹ̀ wọ́n ní pé ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan lọ ní kádúró di Friday that is last week Friday sọgbà tí mi ò gbọ́ anything náà ni mo ní kí n pariwo fún gbogbo àgbáyé kán gbà mí. ẹ̀yin fúnra yín lẹ mú fèyí lọ bẹ̀. èmi fúnra mi ni mo mú fèyí lọ police station. So, kẹ kí ni kí ni àwọn ọlọ́pàá sọ fún yín lẹ́yìn tí two days pé autopsy máa jáde kí wọ́n sọ fún yín pàtó. wọ́n náà lọ lóyìnbó lọ ṣe pé result ò tí ì dé. pẹ̀lú òyìnbó lọ ti lọ ṣe autopsy. bẹ́ẹ̀ni pé result ò tí ì jáde pé result náà ń dúró de so ìgbà tí wọ́n rí pé ah, result ò jáde result ò jáde mi gbọ́ pé result jáde wọ́n má dẹ̀ rọ̀rọ̀ lọ́mọ tèmi lórí ẹ gbogbo ẹ̀yin àgbáyé ẹ gbà mí fèyí pọ̀ mi ọmọ méjì péré ni mo bí o àbúrò ẹ̀kọ́ ẹ̀sẹ̀ ẹ̀sìn ni kí ẹ ṣàánú fún mi o mi ò léèyàn tí mo dà ní rí twenty years ago ni mo ń dá fèyí tán o ọmọ rẹ lọmọ mi o gbogbo àdúgbò yìí bá bèrè fèyí wá ṣàlàyé fún yìí o fìyọ kì í sọmọ burúkú o ọmọ lálùbáríkà lọmọ mi o ọmọ mi ò gba iṣẹ́ àpàyàn oore ni ni spain ṣe fún Mohbad o oore ni fèyí àti spain ṣe fún Mohbad o because oore ni spain ṣe tó fi pe náà sí ẹgbẹ́ wájú ìtọrẹ wọn kẹjọ bẹ́ẹ̀ gbà lẹ́yìn ọmọ nàìjíríà ah, mi ò lẹ́yìn mi ò ní lọ́wọ́ ṣùgbọ́n mo lọ́lọ́mọdé ọmọ ọmọ nàìjíríà ẹ̀ nígbè lẹ́yìn àbò sí o kẹgbà mi kẹ ṣàánú mi o èdè kọlọ sí náà nọ́ọ̀sì tí torí nǹkan tí wọ́n táwọn ọlọ́pàá ń sọ ni pé abẹ́rẹ́ tó pa eh, nǹkan tó detect pé ó pa Mohbad pé ó ṣokùnfà látàrí abẹ́rẹ́ tí wọ́n fún. láyé èyí jẹ́ ká mọ̀ pé abẹ́rẹ́ tó fún bá ló lè pa paracetamol ẹ gbọ́ mi gbọ́ mi tó ti pààyàn rí tatanus injection mi ti gbọ́ rí ọmọ kókó wọ́n fún lẹ́lẹ́ mi báyìí tó bímọ sí tó bímọ sí lẹ́lẹ́ mi tàṣà lọ pé nọ́ọ̀sì náà bá lọ pé nọ́ọ̀sì ládùúgbò wọ́n fún tatanus injection kò kú. ọlọmọdé a ṣiṣẹ́ sí i. àmì o tẹ́yìn bá sọ wípé kò ṣe nǹkan tí fèyí fún ló pa ṣẹlẹ̀ yín lérò wípé bóyá àyínnìke kan hankipanki kan ti fẹ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí ṣé èròǹgbà ti yín nìyẹn. àbẹ́ẹ̀ ah, ni o èròǹgbà tèmi nìyẹn abẹ́pọ̀pọ̀pọ̀ ah, èmi gan fúnra mi ti jáde lọ sí many many hospitals tọ́ni tatanus injection paracetamol àti antibiotic pé first aid nìyẹn pé tó bá dé pé jẹ́nu sílẹ̀ náà lọ gbẹ̀rẹ̀ tó bá kọ́kọ́ fún nìyẹn pé kò lè pa kò lè pa. abiyamọ ẹ kú mọ. bẹ́ẹ̀ni màmá yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ọkùnrin tó ń sun rárá fọkùnrin àkọsẹ́ ni àti wípé ìyàtọ̀ díẹ̀ wà láàrin nǹkan tí màmá yìí sọ àti nǹkan táwọn ọlọ́pàá sọ àwọn gò sọ pé abẹ́rẹ́ yẹn ló pa ah. wọ́n lábẹ́rẹ́ yẹn ló gbà kan yìí wọ́n ló react lára ẹ̀ so autopsy ni yóò san tó pa. tó pa because ẹ̀ ń pọ́ possible kò jẹ́ pé wọ́n fún lábẹ́rẹ́ mm. abẹ́rẹ́ gbòdì mm. abẹ́rẹ́ tó dẹ̀ gba òdì lára ẹ̀ yẹn ìjà ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ òun àti ìyàwó ti ń jà òun àti Sam Larry ti ń jà òun àti Naira Marley ti ń jà ó ti ń sọ fún ìyàwó pé fẹ́ pa òun ó ti ń lọ Naira Marley fẹ́ pa òun Sam ti fẹ́ pa òun gbogbo yẹn Malian Boys ti fẹ́ pa òun ó ti kọrin ikú lẹ̀ rẹpẹtẹ. kí nọ́ọ̀sì tó tó wá fún lábẹ́rẹ́ tó bá ti àjẹ́ pé abẹ́rẹ́ yẹn gan kò ń ṣàbẹ́rẹ́ pọ́ìnsìn o tó wá jẹ́ pé ó kàn gbòdì lára ẹ̀ ni ṣe mọ̀ pé ọlọ́mọdé àṣìṣe gbà ọlọ́mọdé àṣìṣe gbà iṣẹ́ kan lèyàn máa ń ṣe téèyàn fi máa ń ṣoríire bẹ́ẹ̀ni iṣẹ́ kan lèyàn dẹ̀ fi máa ń dáràn. ẹ̀yà máa fi sórí ibú. lè fi sórí ibú. ẹ yìí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ti parọ́ àlàjì pẹ̀lú ìmọ̀ òye tèmi díẹ̀ hmm. kọ́ lọ bèrè o torí mi náà ti ṣe ìwádìí kékeré gbogbo èèyàn kọ́ ni tetanus injection bá lára mu then tetanus injection ó lóríṣi ó pé oríṣiríṣi èyí tó bá strong jù fẹ́yàn kan lọ ó wà òkè fẹ́yàn kan. ok. ọ oh, ó dàbí kọ́ ní eléyìí one thousand milligram ni eléyìí five hundred eléyìí two hundred mm. eléyìí hundred eléyìí fifty mm. ó ti yé yín so ẹni tó ń lo one thousand tó bá lo fifty kò lè ràn ẹni tó bá dẹ̀ jẹ́ pé oní two hundred ló máa bá lára mu tó bá gbó ní one thousand sára àmọ́ bí tára òun kù sí. Hmm. ṣe ti understand so ó possible kó react gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ kí tetanus injection yẹn kó. tó rán ní bó ṣe gba abẹ́rẹ́ yẹn tán báyìí wọ́n lára àwọn miss àwọn pimples kan bo gbogbo ara ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọ̀ àwọn nǹkan so o possible kó react. O possible kó react. O possible wọ́n sọ pé nǹkan tó ti pa nìyẹn. afurasí ni wọ́n pè. ni wọ́n pè. so o possible kó react. n tí mo kàn fẹ́ mo kàn fẹ́ clear àárín yẹn fún ìyá ọmọ yẹn pé kì í ṣe gbogbo èèyàn náà ní tatanus injection bá lára mu kì í ṣe pé tatanus injection ò dáa. kì í ṣe pé kò dáa. ṣùgbọ́n kò ń ṣe gbogbo èèyàn ló bá lára mu. kì í ṣe pé pọ́ọ̀sì kì í ṣe gbogbo èèyàn ló bá lára mu kíní jẹ́lú. jẹ́lú kan náà. jẹ́lú kan náà ti yẹ pé ẹlòmíín tó máa fi ṣe ojú egbò ìyá tó bí mi lọ́mọ tó bá fi jẹ́lú sí egbò yẹn máa ma fẹ̀ sí ni. ló dẹ̀ máa ń pa kòkòrò inú egbò fẹ́ lómi. ló máa ń pa kòkòrò inú egbò fẹ́ lómi. tí ìyá mi bá fi sára ẹ máa kọ rí pé ojú egbò yẹn ń fẹ̀ sí ìyá mi ò ń lo plaster torí ó máa máa jẹ́ kójú ìgbò tún máa fẹ̀ sí lára tiwọn wọn ló jẹ́lu wọn ló plaster bọ̀ tátẹ́gùn bá ti fẹ́ sí nọ́mà ojú ẹ̀ máa dí pa ádẹ́wà òkè ogun tó ń yẹ ẹlòmíì ó ń ṣekú pa ẹlòmíì òun ni wọ́n lóyìnbó fi sọ pé one man's food is another man's poison. Hmm. so wípé bóyá sọ wípé ẹ abẹ́rẹ́ tatanus ò ń ṣekú pa ní kíníkan kíníkan reaction kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. ló yàtọ̀ reaction kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ni abẹ́rẹ́ yẹn ó ní reaction lára kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. kí wàá nìkan tá a lè sọ fún ìyá nọ́ọ̀sì. yẹ ìyá nọ́ọ̀sì ní tẹ́mi rí ń gbà lè sọ fún wọn náà tí mo ti ń sọ fún wọn ni pé ìwádìí sì ń lọ o. autopsy sì máa gbé gbogbo e jáde. autopsy gẹ́gẹ́ bí nǹkan táwọn náà dẹ̀ sọ ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nípa àwọn náà ń dúró de autopsy result ajáde lẹ́ni ajáde lọ́la ajáde lẹ́ni ajáde lọ́la. pípẹ́ rẹ̀ ló jẹ́ kàn pariwo jáde. ló jẹ́ kàn pariwo jáde ó dàbọ̀ ṣe pariwo jáde yẹn náà gẹ́gẹ́ bí abiyamọ. Hmm. gẹ́gẹ́ bí abiyamọ wípé ọmọ òun ti ń pẹ́ ń bẹ̀ nísì gbogbo àwọn tí wọ́n mú pátápátá prime boy ní igbá kan ní àwo kan ni wọn ò tí ì lè fi anybody lẹ̀ but mo dẹ̀ wà wẹ́ àṣọdún pé àwọn ọlọ́pàá mọ nǹkan tí wọ́n ń ṣe wọn ò dẹ̀ lè fìyà jẹ wọ́n. torí pé gbàgbọ́ wa ni pé ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì jẹyà. bẹ́ẹ̀ni wọn ò tí ì lè fìyà jẹ wọ́n for now because wọn ò tí ì ní concrete evidence but for further investigation. Hmm. Hmm. for further investigation. òun ló jẹ́ ká kó wọn pamọ́ síbẹ̀. kó síbẹ̀ pé ok fine tá a bá sọ wípé bóyá ẹ eh, ẹ. Eh, nọ́ọ̀sì ò mọ nǹkan kan nǹkan kan wọ́n filẹ̀ ta ló mọ̀ bóyá tọ́ba bọ́ síta ń sìn àwọn boys ilé bò. ah ìyẹn náà another thing dẹ̀ tún nìyẹn. kíyà yẹn máa ro. bàbá ṣe ń ro wájú ká máa ro. ká máa rẹ̀yìn. Hmm. so the best thing ni pé kíyà yẹn farabalẹ̀ kó lè clear tó bá jẹ́ pé bó ṣe sọ yẹn náà ni kó lè clear orúkọ ọmọ ẹ̀ àfikún farabalẹ̀. àfikún farabalẹ̀. mo ṣọ́ọ̀pù tí autopsy yẹn bá dé ọ̀nà méjì ni kíní yẹn máa pín sí hmm. tí autopsy result tó bá jáde tí wọ́n rí pé ikú àtọ̀dọ̀ Ọlọ́run hmm. òun ló pa Mohbad hmm. bóyá wọ́n kàn rí pé abẹ́rẹ́ tán fún òun ló react kò ń ṣe poison kì í ṣe poison ṣe ìpínyàtọ̀ wà láàrin kó jẹ́ pé poison ni bẹ́ẹ̀ni àti kó jẹ́ pé abẹ́rẹ́ kan react bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé abẹ́rẹ́ ló kàn react ni ọ̀nà méjì làwọn èèyàn tó kù sí wọ́n ní bóyá ẹ̀ńtán fún lábẹ́rẹ́ wọn ọmọ bóyá ó ní BP BP eh, tọ́ni wọ́n ní so tó yẹ pé abẹ́rẹ́ yẹn kàn react lásán tí ò ń ṣe pé intentionally wọ́n fún ní poison hmm. ṣe pé ìjìyà ẹ̀ṣẹ̀ yẹn gan ó máa mọ níwọ̀nba ó máa wọn níwọ̀nba wọ́n kàn máa fi jófin wípé ó yẹ kó ṣe due course like maybe a test coron test or something. ẹ pé ìgbà tó mọ̀ kó fẹ́ ṣiṣẹ́ yìí mm-hmm. ẹ kó oxygenus dẹ̀ pọ́ngbòrò rẹ̀ pẹ̀tẹ́ ẹ gbọ́jọ́ tó ti ń tọ́jú spending bọ̀ Ah. ó dẹ̀ tó láwọn èèyàn ìdẹ́sẹ̀ sunday nìkan ó dẹ̀ tó láwọn èèyàn nínú fídíò yẹn aláwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti jáde tó jẹ́ pé òun ló ń tọ́jú wọn tó ń tọ́jú ẹbí wọn. tí nǹkan kò dẹ̀ ṣe wọ́n tí nǹkan kan ò ṣe wọ́n. so ibi tí mò ń lọ ń bẹ̀ ni pé bóyá ká pè ní ìyá ṣe kò lójú ẹ̀ gan kò careless a lè pè ní carelessness. no but ibi tá a fẹ́ lọ ni pé ìjìyà ẹ̀ máa kéré. bẹ́ẹ̀ni tí autopsy bá dé tí ò sọ pé poison lábẹ́rẹ́ tí ò sọ pé poison ni tí autopsy dé tó sọ pé ikú tó pa o kò ń ṣe poison o bẹ́ẹ̀ni abẹ́rẹ́ tó gbà o kò ń ṣe abẹ́rẹ́ poison mhm. normal abẹ́rẹ́ ni ṣùgbọ́n ó gbòdì lára ẹ̀ ó wá lè jẹ́ pé bóyá ó ní bp àbí nǹkan míì ṣẹlẹ̀ sí àbí bóyá abẹ́rẹ́ yẹn ò bá lára mu ṣe mọ́ tí mo pé nọ́ọ̀sì ò mọ̀ọ́mọ̀ pábẹ́ yẹn wọ́n wá lè fún ní ìjìyà bíbélé pé bóyá kó san iye kan àbí kó lọ sẹ́wọ̀n kékeré kan àbí kankan mm. kan ṣá ṣe pé yẹn yàtọ̀ sí kan sọ pé poison lábẹ́rẹ́ ṣe pé kéèsì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ so a máa rọ ìyá Fèyí pé kán ní hmm. sùúrù kán ní sùúrù kó ṣe sùúrù rẹpẹtẹ gbogbo àná la mọ̀ pé kò yí zìn pé ọmọ èèyàn wà ní àtìmọ́lé lọ́dọ̀ àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ni kò dàbí kéèyàn wà lórí bẹ́ẹ̀dì ẹ̀ ní o kọ́kọ́ ni kó tẹ̀ jókòó sẹ́yìn káńtà gan-an kò dàbí rárá. fún wákàtí mélòó fọjọ́ mélòó fóṣù mélòó. so pé kí ìyá fèyí kàn ṣe sùúrù. kàn ṣe sùúrù. Hmm, àwọn ọlọ́pàá gan ò tí ì sọpọ̀ yín ló pa wọ́n kàn ló ní afurasí alákọ̀ọ́kọ́ mhm. so autopsy ló máa wá clear DJ Babs sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ipe autopsy dé o kò dé o àwọn Sam Larry ti jẹ̀bi bullying tiwọn. bẹ́ẹ̀ni. so ìjìyà bẹ̀ láàmú àwọn ti jẹ̀bi tiwọn already. bẹ́ẹ̀ni. so kọ́nà wa bá wọn ṣe kán má tiẹ̀ lọ́wọ́ nínú autopsy ìyẹn la fi hàn pé bullying nìkan náà máa face lórí tiwọn. bẹ́ẹ̀ni. ọmọ yín tó jẹ́ nurse wọ́n lè sọ pé kò ń ṣe àbí ìtọ́fimọ́ ẹni tó bá ja blow. ẹ̀hẹ́ tó fi ní mẹ́rin tó tó wọ́n sáà sọ pé ní ẹ̀gún lọ́bẹ̀ wọ́n ah, jọjà náà mú yẹn fún so ẹni tó mú fún kó bá ja blow yẹn náà autopsy ló máa béèlè tí autopsy bá fi lè sọ pé nǹkan kan ò ṣe wọn fún ní pọ́ìsì wọn fún ní kankan àwọn tán ti mú yẹn wá fún wọn ní ìjìyà pẹ́pẹ́pẹ́ o. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tí autopsy bá dé tó bá lọ sọ̀rọ̀ nípa poison hmm. ó mì pé ẹni tó ja blow òun máa fẹ́ ó máa escape díẹ̀ ó máa fẹ́ free díẹ̀ kò ṣe ti di pé blow tèmi ò ṣe kankan bẹ̀ wọ́n á mọ̀ pé ẹja trace poison bẹ́ẹ̀ni but autopsy ló máa tú gbogbo ọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ni mọ́mí ìfẹ́ yìí ẹ ṣe sùúrù kíní kan tèmi kan máa sọ fún yín bí ìmọ̀ràn ni pé ẹ má fi ọ̀dọ́ ọmọ yín sílẹ̀ ní àgọ́ mm-hmm. ọlọ́pàá ẹ jẹ́ kan mọ environment tó ń sùn sí ẹ mọ ibi tó ń wà ṣé ibi tó wà conducive tó ṣe é rí ni mm-hmm. ó tán ìyẹn ni kẹ́ ẹ jìjà dùn ẹ̀ o ṣùgbọ́n ẹ ti mọ àwọn ọlọ́pàá kò sí nǹkan tó fẹ́ ṣe àfìgbà tí wọ́n bá tó parí nǹkan tó ń ṣe. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀dẹ̀ sọ tẹ́ ẹ̀ parọ́ tí mo kàn lè fi ọ̀rọ̀ díẹ̀ kún ni pé fún gbogbo fún àwọn tí wọ́n bá wo fídíò yẹn ìyá yẹn ní àwọn náà ń sick sẹ́rí ní tèmi kọ́ máa gbà ládùúrà ni tèmi kọ́ máa advice wọn ni pé ẹ má kúlẹ̀ kíkúdé kíkúdé o. kódà kódà ẹ fọkàn ara yín balẹ̀. nígbà fèyí bá wá dé. ṣé ẹ fẹ́ kó bá yín lé ni. kó ẹ tún fẹ́ kó bá yín lé kó tún jẹ́ pé èèyàn náà ló tún máa máa rán. ṣe fẹ́ káwọn èmi ò tún máa kú lé ara wọn ni. kó tún wá jẹ́ pé ìgbà tó bá tún wá dé nsìn sickness yín ló tún máa máa wò ẹ má jẹ́ kí ìyẹn kó ti affect yín ẹ̀yin tẹ́ ẹ mú lọ síbẹ̀ ẹ fẹ́ kọ́rọ̀ yanjú ló jẹ́ kẹ́ ẹ mú lọ síbẹ̀ tó bá sì wà lọ́dọ̀ wọn á jẹ́ pé wọ́n sì ń ṣe investigation wọn lọ ni wọ́n ò tí ì jáde kọ́ náà wọ́n máa di ẹrù kankan lé lórí báyìí gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ everybody is a suspect. lọ́wọ́lọ́wọ́ báyìí. èmi tí mo jẹ́ DJ eh, babs jane bíbá igan torúkọ mi bá wà nbẹ̀ tó ní mo tiẹ̀ mọ eh, ìgbà ìgbà tí ó fi ṣubú yẹn èmi mo mọ lójú tó kọjá wọ́n á eh, gbé mi. bẹ́ẹ̀ ni wọ́n á ní kíló tẹ́ ojú tẹ́ fi lójú so bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn everybody is just a suspect for now wọn ò tí ì di ẹrù pé bóyá òun ló pa bóyá òun ló ṣe kinní kan ẹ ní láti ṣe sùúrù kẹ́dẹ̀ fọkàn ara yín balẹ̀. tó hmm. mọ́mí ìfẹ̀yìí mo rò pé ẹ gbọ́ ìmọ̀ràn tá a mú wa a jẹ́ pé for now ó tán lẹ́nu ó kù nìkun ẹ tún máa retí wa nínú next program torí pé àwọn ìròyìn yẹn lẹ́sẹẹsẹ ni ọ̀rọ̀ ti ìyá nọ́ọ̀sì ìyá nọ́ọ̀sì òun la mú wá fún yín àti mú ọ̀rọ̀ ti bàbá Mohbad wá àti mú ọ̀rọ̀ ti Wùmí tí wọ́n sọ wá ọ̀rọ̀ pé wọ́n ní wọ́n lọ àtáàkì bàbá Mohbad àti mo ṣé ẹ̀ ń bá a ṣe ń nọwọ́ mú àwọn kinní yẹn wọ́n bá ìwọ̀ la ṣe ń tro ẹ̀ jáde ẹ kú etí gbọ̀ wá ẹ ṣe gan tẹ́ǹtẹ́lẹ̀ wá ojú òní tì yín tó díje bá yé. Eh, eléyìí ò ní jẹ́ final one. àmín. a máa fi àsìkò yìí ṣe lọ báyìí pé ẹ máa retí wa láìpẹ́ láì jìnnà hmm. Balógun Babájídé lórúkọ. a ṣì wà lórí íńtánẹ́ẹ̀tì. tí gbogbo yín tẹ́ mọ̀ sí dj babs j rédíò wa ràn lọ twenty four seven kò sí nǹkan kan tó ṣe lórí eh, àwọn tó ń lo andrew android ẹ lọ sí play store ẹ download qh radio andrew ni o eh, àwọn tó dẹ̀ ń lo apple tó jẹ́ àwọn bíi ọlọ́pẹ̀ nǹkan kan àwọn iphone ẹ lọ sí app store tẹ́ bá ti débẹ̀ qh radio tẹ́ bá ti rí wọ́n ti kọ́lọ̀ tẹ́ máa rí ojú green hundred mm. lọ ẹ tẹ̀ sí ẹ máa gbọ́ wa kitikiti. akọ́wà àti kí bá a ṣe orí rédíò wa. orí rédíò lọ ti ń gbọ́ wa. <laughs> orí rédíò làwọn ti ń gbọ́ wa. a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn wípé wọ́n ṣe wọn kù fẹ́ wa. ẹ̀yin ó dìgbà kan náà o. tó ẹ má gbàgbé pípolówó ti lè ṣe kiblatine international ajani umrah travel ìpolówó wọn la fi máa káàdì ètò wa ńlẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí umrah àbẹ́yìn tẹ́ fẹ́ lọ ṣe hajj ní Saudi Arabia wọ́n ní ká sọ fún yín pé umura december ó ti jáde o àwọn èèyàn ti ń sanwó kẹ̀tíkẹ̀tì tí wọ́n náà bá fẹ́ lọ sí umura ní december tá a wà yìí tètè pé wọ́n nílé iṣẹ́ kiblatain international hajj umura travel international ni wọ́n because head, head office wọn canada ló wà wọ́n dẹ̀ láwọn branches rẹpẹtẹ ní nàìjíríà àbí wọ́n tó fẹ́ lọ sí umura tinú àwẹ̀ ọdún tó ń bọ̀ àbí wọ́n tó fẹ́ lọ sí hajj ọdún tó ń bọ̀ gbogbo àwọn fi ń tẹnumọ́ pé àjẹ ọdún tó ń bọ̀ máa le gan ó dẹ̀ máa wọ́n ṣùgbọ́n tó bá ti tètè forúkọ sílẹ̀ tí kíbla táyì ti fọwọ́ ara wọn kọrúkọ sílẹ̀ ẹ lè má ti sanwó ṣùgbọ́n tó bá fi lè kọrúkọ yín sílẹ̀ ẹ máa wà safe ní ọdún tó ń bọ̀ táàjì bá fẹ́ di wọ́ọ̀lù kọlù ṣùgbọ́n báyìí ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí umra december wọn ní àsọfínkẹ́ tètè pé àwọn àtẹ̀yìn oní umura inú àwẹ̀ àtẹ̀yìn oní àjọ ọdún tó ń bọ̀ ẹ gba nọ́mbà àwọn kó tó di pé a fi ìpolówó wọn káàdì ètò ńlẹ̀ nọ́mbà wọn rè plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four ẹ ṣe gan ni tẹ́ wa Quadri Hamzat òun ló kọ́ mi àtúpàdé lábala àwọn ìròyìn wa míì tó ń bọ̀ ẹ kú kalẹ̀